ẹ káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú òun tá à ń gbéyẹ̀wò lónìí ó dá lórí ọ̀nà tí ìjọba àpapọ̀ àbí ìjọba ìpínlẹ̀ tàbí ìbílẹ̀ tó fi ń gba owó orí àti bí àwọn aráàlú bó ṣe ń san àti yànnàná oríṣiríṣi àti ìpele tí ó wà kí a tó lọ sí ìdánudúró ráńpẹ́ àlejò mi tó wà nílé agodo pẹ̀lú mi wọ́n ti sọ nípa èyí tí ìjọba àpapọ̀ tó lẹ́tọ̀ọ́ láti gbà òun náà wọ́n ń sọ lọ́wọ́ wọ́n ní VAT dandan ni ìjọba àpapọ̀ lónìí ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ ló ń bá wọn ṣe kò kárí ẹ̀ tó ń gbà lọ́wọ́ aráàlú wọn wá bẹ wọn á gbẹnu lé ìkejì tẹ́ ẹ pè ní limited àbí eh, ibẹ̀ eh, eh, withholding and and limited and limited ẹ lóríṣìí méjì ló wà ó yẹ bá wa ṣàlàyé síwájú. withholding tax ó ní ti ìjọba àpapọ̀ ó ní ti àwọn iléeṣẹ́ tá à ń pè ní limited mm-hmm. àwọn iléeṣẹ́ tó tún ga jù tó tún ga jù tó jẹ́ limited <laughs> liability companies uh-huh. àwọn ìjọba ìpínlẹ̀ ìjọba <coughs> àpapọ̀ ló ń gbà yẹn ṣùgbọ́n èyí tó jẹ́ enterprises mm. bí a bí àwọn tó ń pè ní ventures kọ̀ọ̀kan kéréje kéréje kọ̀ọ̀kan mm. ìjọba ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ ló lè gbà yẹn mm. so then eh, lórí payee mm-hmm. ìjọba ìpínlẹ̀ ló ń gba payee Hmm. ìjọba ìpínlẹ̀ ló ní pé yìí kò sí ìyẹn ò sí fún kínní ṣùgbọ́n ní péyì tá a tún sọ yìí náà ó tún pín sọ́nà méjì. péyì yẹn tó bá jẹ́ péyì àwọn tó wà ní Àbújá hmm. ìjọba àpapọ̀ ló ń gbà. ẹ tó bá jẹ́ irú NPA nsìn federal government ló ní hmm. àbí abẹ́ federal government ló wà ṣùgbọ́n Èkó ni ọ́fíìsì wọn wà ibo náà máa san péyì wọn sí. Um, state náà ni. state náà máa san sí. Si ètò gbogbo ilé iṣẹ́ tó bá wà ní Àbújá nìkan náà máa san owó orí wọn síbẹ̀. ẹ jẹ́ kí n ṣàlàyé ṣé ẹ rí gbogbo àwọn tí ìjọba àpapọ̀ ń gbà hmm. ni àwọn tó bá ń ṣiṣẹ́ fún forces bẹ́ẹ̀ mọ àmì nǹkan kan bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ ló ń gba èyí wọn mm-hmm. bẹ́ẹ̀ náà ni àwọn tí ó bá ń ṣiṣẹ́ iṣẹ́ eh, mo ti sẹ ok iṣẹ́ <laughs> iṣẹ́ ìjọba uh-huh. iṣẹ́ army eh, kankan eh, àwọn yẹn ni ìjọba ń gbà àtàwọn pé mo ṣiṣẹ́ ní kinní yẹn àwọn ìpínlẹ̀ ló ń gbà ẹ ṣe bàbá wa ẹ mo wá fẹ́ bèrè kinní kan báyìí ǹjẹ́ owó tó ń wọlé kí ni ìdí tíjọba fi ń gbà ẹ mẹ́nu lé lẹ́ẹ̀kan tí mo ní a ṣì ń bọ̀ lórí ẹ̀ kí ni ìdí tán fi ń gbà àti bó ṣe ń gbà yìí ǹjẹ́ owó náà ń lọ síbi tó yẹ kó lọ ojú wo gẹ́gẹ́ bí ẹ̀yin ipò tẹ́ wà. well ẹ ṣe olótù owó tí ìjọba ń gbà gẹ́gẹ́ bí mo ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ owó tí ó lẹ́tọ̀ọ́ ni hmm. torí tí a bá wo nǹkan tí owó orí sọ hmm. nǹkan tó ń pè ní compostry hmm. nǹkan tó jẹ́ pé kò ṣeé má ṣe dandan ni mo gbọ́dọ̀ san wọ́n ní dandan lówó dandan lówó orí bí aṣọ òbóra tí èèyàn gbọ́dọ̀ san gẹ́gẹ́ bí ọmọ ìlú yẹn ṣùgbọ́n nípa pé nǹkan tí wọ́n fi ń ṣe nǹkan tí ó yẹ kán máa fi ṣe ẹ̀jẹ̀ àwọn kan ṣàlàyé nǹkan tó yẹ kán máa fi ṣe ohun tí ó yẹ kí ìjọba because ìjọba nǹkan méjì ló jẹ́ pàtàkì fún ìjọba. ìbàjẹ́ tàpapọ̀ ìbàjẹ́ tìpínlẹ̀ tó yẹ pé ó yẹ kí àwọn máa ṣe fún aráàlú mm-hmm. ìkíní ni à ń pè ní security mm-hmm. tá à ń pè ní àbòlú àbòlú àbò àwọn aráàlú náà mm-hmm. àbí àbò gbogbo òlú lápapọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ohun tún ni pé àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn èèyàn wọn ò lè ṣe fún àwọn ara wọn ọ̀ mm-hmm. tán bá ṣe á ti ní aráàlú lára jù yẹn la ń pè ní services public service tó yẹ kíjọba tún máa ṣe mm-hmm. àwọn nǹkan méjì yẹn bí irú à ń sọ̀rọ̀ electricity nísìn mm-hmm. education à ń sọ̀rọ̀ omi ìjọba ló yẹ máa ṣe ètò àlàáfíà ètò ìlera health àbí housing kankan bẹ́ẹ̀ mm-hmm. tó yẹ káwọn ìjọba máa ṣe tó dábàá ní kí èèyàn máa ṣe ó máa nira fún aráàlú jù àwọn nǹkan tó yẹ kí ìjọba máa ṣe nìyẹn so but kí ìjọba tó lè rí owó láti ṣe kínní wọn ò ní ọ̀rọ̀ owó orí mm. ló fi ṣe pàtàkì láti san bóyá ìjọba wa ń lò sí nǹkan tí ó yẹ kán lò fún àbí wọn lò mm. ìyẹn ó kù sọ́wọ́ èmi àti ẹ̀yin láti wo nǹkan tí ìjọba ń ṣe nílùú. ipe kò kàn wá. ó kàn wá ó kàn wá dandan ni mo sọ pé mm èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ní sinmi bá sọ tinú tèmi ó lè má jẹ́ tinú tẹ́lẹ̀ sọ pé mi ò rí mm-hmm. èmi lè sọ pé mo rí mm-hmm. but àwọn nǹkan tí mo mọ̀ táwọn arí náà ní bí ọ̀rọ̀ ètò ọ̀nà ètò eh, ìlera ẹ̀kọ́ ẹ̀kọ́ eh, eh, kí ló ń pè é even oúnjẹ gan tó wà náà omi gbogbo àwọn nǹkan báyìí la máa máa wò ẹ pé ok ṣé ìjọba ṣé wọn ń lo owó yìí hmm. àbí wọn lò so ìyẹn ìyẹn kù sọ́wọ́ gbogbo láti lè sọ pé ah ẹ jẹ́ kí n wò ó bò ó tẹ́ mi lọ́rùn àbí kò tẹ́ mi lọ́rùn ṣé ẹdẹ mọ̀ pé tábà ní káwọ lóòótọ́ tí n bá sọ tèmi kò lè hmm. tẹ́ gbogbo lọ́rùn. kò lè ẹ ọ ní èyí wù mí ò wù ọ mi ò jẹ́ kó mọ ìyá kan náà kan fẹ́ ìyàwó kan náà ẹ tẹ́ bá kẹlú nǹkan tí ẹ ti ṣàlàyé sílẹ̀ fún wa tàbá tún wù ẹ̀yin aráalé pa ẹ tẹ bá rí ìlú tó ń dán gere tó já gere tí gbogbo ẹ ń lọ ní mẹ̀lọmẹ̀lọ létòlétò wọn láwọn aráàlú wọn ń san owó orí wọn ni ṣùgbọ́n àwọn kan wọn ní pé ẹ ńgbà tíjọba ò ti lo owó lọ́nà tó yẹ kó lo owó sí wípé gbogbo owó orí táwọn ń san ẹ ètò ìjọba orí ètò ìṣèjọba ló ń lọ ìdí nìyí táwọn ò fi lè san ẹ ó máa dá mi lójú pé ẹ ti máa rí àwọn tó ti wá gbèrú ẹjọ́ wá bẹ́ẹ̀ báyìí rí torí ẹ sọ pé àwọn kan ti gbégbèsè kan hmm pé àwọn eh, double taxation ti ẹ̀ nìyẹn ṣùgbọ́n nípa ọ̀rọ̀ owó orí wọn ti ẹ ti máa gbọ́ irú ẹ̀ ǹjẹ́ irú ìpinnu báyìí tẹ́lómi bá pinnu irú ẹ̀ kì í ṣe pé kò ń sanwó orí o ṣùgbọ́n eh, ó kàn rò pé òun ò ní san mọ́ àwọn tó bá gbèrú ìpinnu bẹ́ẹ̀ tó gbèrú gbèsè bẹ́ẹ̀ ǹjẹ́ ìjìyà wà fún wọn ìyẹn lákọ̀ọ́kọ́ ìkejì àwọn ọmọ eh, irú àwọn tó yẹ kó máa sanwó orí ẹlòmíì tó ń tajà àmọ́ pé ẹ tó gba owó oṣù ó bẹ̀rẹ̀ láti ọmọ ọdún kan ọmọ ọdún bíi bákan àwọn tó ń tajà náà tí wọn ti tọmọ ọjọ́ orí tó yẹ kí wọn máa sanwó ṣó ní ọjọ́ orí tó yẹ kí wọn máa fi sanwó orí èèyàn gbọ́dọ̀ tọmọ ọjọ́ kan ọdún kan báyìí tó yẹ kó máa fi sanwó orí. ẹ lóòótọ́ ni olóòtú àwọn èèyàn ti máa ń béèrè lọ́wọ́ mi wípé mi ò fẹ́ sanwó orí tàbí pé kí ni mò ń san fún gan ó máa ń ṣẹlẹ̀ dáadáa even ní ibi iṣẹ́ tá a wà gan àwọn èèyàn ń sọ níta tẹ́ bá sọ fún wọn wọ́n ń sọ ìmọ̀ràn tèmi máa ẹ kọ́kọ́ san owó orí yẹn náà mm-hmm. ẹ kọ́kọ́ san náà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ táwọn akọ́ mm. o gbọ́dọ̀ kọ́kọ́ san náà mm. tí o bá san ìjìyà wà fún torí ẹ̀lẹ́yìn ṣọwọ́ gbọ́dọ̀ kọ́kọ́ san wọ́n bá tàpá sí òfin yìí tí a bá san tán ṣẹ́rí there is something tí everybody ṣé gbogbo èèyàn ń fight fún nísìn tó ń jà fún nísìn ni pé ok mo ṣáà ti sanwó orí mo fẹ́ wá wò jẹ́ kí n wá bèè lọ́wọ́ yín kí lẹ fi owó mi ṣe n tó kù fún wa láti ṣe Nàìjíríà sí nìyẹn ká máa bèèrè lọ́jọba pé kí lẹ fi owó wa ṣe owó tí mo san mo ti sanwó kí lẹ fi ṣe but tí o bá san o ò lẹ́tọ̀ọ́ láti bèrè tàbí tó kọ́nà tó yẹ kó san twenty thousand tó san ten thousand o ò lè bèrè because wọ́gán fún rẹ ẹ̀rọ máa bà ẹ́ pé ṣé wọ́n ní mọ̀ kọ̀ọ̀kan so tí a bá ti ń san dẹ a wá lè bèrè lọ́jọba pé kí ni ẹ̀ ń fi owó yẹn ṣe ní gbogbo ìlú tó wà ní gbogbo àgbáyé eh, owó orí ni wọ́n ń lò ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé wọ́n lè béèrè at any time wọ́n béèrè lọ́wọ́ ìjọba pé ok i'm supposed to have this service ó yẹ kí n ní ẹ̀tọ́ sí nǹkan báyìí mi ò ní why. so n tó kù fún wa ń sìn nìyẹn ká kọ́kọ́ sanwó yẹn ká bá sanwó yẹn nísìn kí àwa fúnra wa ní nàìjíríà ní ká wá dìde pé ok o a ti sanwó yìí o iye báyìí lẹ rí nínú owó orí nínú ọdún yìí o tí ẹ gbà wọlé kí ni ẹ fi ṣe mm. ẹ wá ṣàlàyé a ní ẹ̀tọ́ láti béèrè yẹn ìjọba dẹ̀ ní ẹ̀tọ́ láti dá wa lóhùn. láti dáhùn bọ́ọ̀ bá tiẹ̀ dáhùn olórí ni wọ́n. <laughs> pàápàá gan a lè gbé ìjọba lọ sílé ẹjọ́ lórí ẹ̀. individual ní lé èèyàn mo lè gbé ìjọba lọ sílé ẹjọ́ àbí àjọ àjọ náà dẹ̀ lè gbé ìjọba lọ sílé ẹjọ́. ẹ ṣe púpọ̀ ẹ ní kò pẹ́ kò pẹ́ yìí la gbọ́ pé ìjọba aṣáájú pé VAT ìdá márùn-ún five percent ni wọ́n ń gbà lákòótán lórí ẹ̀ka tí ìpele tí a wà pé VAT ìdá márùn-ún ni wọ́n ń gbà àwa gbọ́ ní kò pẹ́ kò pẹ́ ìjọba ní àwọn máa fi àwọn ẹjọ́ ti tó ń gba owó orí níjọba àpapọ̀ wọn làwọn fẹ́ fi wọn fẹ́ wọn fẹ́ gbé kúrò ní five percent wọn fẹ́ sọ di thirty percent tí ẹ bá gbàgbé ǹjẹ́ kí ni nǹkan ojú wo lẹ́yìn fi wo eléyìí torí kan lára àwọn alẹ́nulọ́rọ̀ ó takò pé kí wọ́n má ṣe kí ni ìdí tẹ̀rù pé iná fi takò. ẹ ṣe olóòtú ṣé ẹ rí tabaníkà wo ìlú wa nísìn ẹ rí i pé ara ń ni àwọn èèyàn hmm. bí ara dẹ̀ ṣe ń ni àwọn èèyàn yìí a gbọ́dọ̀ tún ṣe nǹkan tó tún ní wọn lára sí tẹ bá tiẹ̀ máa ṣe nǹkan tó máa ní wọn lára ẹ wá nǹkan kan tí tó máa ti tù wọn lára máa fi tù wọn tó yẹ pé á dàbí pé nǹkan tẹ ṣe yẹn kò ní kò ní kò ní lápẹẹrẹ lára wọn tẹ eh, bá hàdì kankan ẹ tún yọ kan ṣe ṣe oyè yín so nǹkan tí àwọn tó ń sọ pé kán má ṣe fi owó kun tó ń sọ nìyẹn tí èmi gan fúnra mi gan mo dẹ̀ tún mo gbè wọ́n lẹ́sẹ̀ torí nǹkan tó dáa ni pé kán má fi owó kun inside kí ìjọba fi owó kun àwọn ọ̀nà míì wà tí wọ́n lè lò Hmm. gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n là sílẹ̀ fún. ṣé ẹ lè sọ bí ọ̀nà náà bí a méjì àbí. ìkíní ni pé tẹ́ a bá wo nǹkan tá à ń pè ní ratio mm-hmm. ratio tax wa to mm. GDP mm. that's uh, ọjà tá à ń ṣe ní ilẹ̀ wa mm-hmm. ó kéré that's we are only a ní bí six point something percent mm. tí àwọn ìlú míì tí wọ́n ní bí twenty over twenty percent mm-hmm. so àwọn kankan wà tá à ti mú wá sínú ètò ètò pé kán sanwó orí mm-hmm. nísìn àìmọye èèyàn ni ò kí sanwó orí kí mm, ìjọba kọ́kọ́ mú yẹn náà tó bá mú yẹn owó orí yẹn á lọ sókè mm. ìyẹn kínní èkejì ni pé àwọn tó ti ẹ̀ ń san tí wọ́n ń san pé gan mm. kí ìjọba náà kan tún wò tó bá ṣe yẹn ẹ̀kẹta ni pé kí ìjọba fúnra ẹ̀ kan tún wo àwọn tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ náà ṣiṣẹ́ ìjọba tó yẹ pé àwọn máa sọ fún yín pé wọn lóòótọ́ eh, àwọn ló máa yí oríṣiríṣi kí ìjọba wò bá wo gbogbo yẹn Ah, eh, ó di mẹ́ta mm. ẹ̀ẹ̀kẹrin ni pé kí ìjọba fúnra ẹ̀ gan kó tún wá wo àwọn òṣìṣẹ́ wọn mm. ṣé wọ́n tó mm. ṣé ẹ̀rọ ìgbàlódé náà ń lò àwọn nǹkan báyìí báyìí ó máa ràn ìjọba lọ́wọ́ láti jẹ́ kí owó yẹn kó pọ̀ sí. ẹ ṣé púpọ̀ bàbá wa adúpẹ́ pé a pè é wá sórí ètò lágbo òṣèlú tẹ̀ jẹ́ wa adúpẹ́ gidigidi ó dá mi lójú pé ìgbà mìíràn tá a bá tún pè yín tá a kàn sí lórí ọ̀rọ̀ tòṣèlú yìí náà ẹ bá wa dá sí i ẹ ṣé púpọ̀ ẹ̀yin aráalé adúpẹ́ gidigidi lọ́wọ́ yín fún ẹ tí ń bá wa bọ̀ látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò ẹ mú kí gbogbo àwọn tá a jọ iṣẹ́ pọ̀ nílé agodo lónìí ẹ̀yin tẹ́ kì í sanwó orí ẹ lọ bẹ̀rẹ̀ sí sanwó orí wọn ló jìyà ìjìyà wà fún wọn lẹ̀dẹ̀ tún lẹ́tọ̀ọ́ láti béèrè ohun tí ìjọba fi owó orí tẹ̀sán tán fi ṣe wọn lè lẹ́tọ̀ọ́ láti béèrè ẹ tún lẹ́tọ̀ọ́ láti gbéjọba lọ sílé ẹjọ́ lágbára ọlọ́run tó máa rí ẹjọ́ nínú gbogbo wa fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò tẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò lágbo òṣèlú bóyá ẹ fẹ́ gbé ohun tẹ́ ń tà wá ni àbẹ́ bá wa jíròrò tẹ́ wá fẹ́ gbárùkù ti ètò yìí ẹ lè kàn sí mi lórí nọ́mbà ètò ti fi hàn lórí amóhùnmáwòrán láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ bákan náà tún ni ẹ lè kàn sí mi lórí Instagram Bákàrè Adéjọkẹ́ Julian tẹ́ bá ti lọ síbẹ̀ ẹ darapọ̀ mọ́ ìbéèrè tẹ́ bá ní tàbí ohun tẹ́ bá fẹ́ sọ ẹ fi ṣọwọ́ sórí ẹ̀rọ náà ní òníla ibi la máa ti fi àdàgbà ètò ti òní ìrọ̀sí títí ọjọ́ mẹ́jọ tá a máa tún fi rí pàdé lórí ètò lágbo òṣèlú ẹṣin ni gbogbo wa máa fi gùn jọba ó dìgbà kan náà.